bí wọ́n bá bí ọ̀rẹ́ mọ́ gbàwẹ̀. ẹ fọnká. you are crazy. don't let me slap you young man. tàbí kó o sì gbàwẹ̀ jí mi mu ní kọ̀rọ̀ lásìkò àwẹ̀ Ramadan yìí tí ẹ yàtọ̀ fún pàwọ̀ náà ó tún jẹ ṣùgbọ́nà láìyà lọ́wọ́ wa. àpapọ̀ àwọn olùṣọ́ àwẹ̀ èlò sọ bẹ́ẹ̀ kì í ṣe tojúbọlé. Jésù. put this man in the cell I want him to remain there permanently. àpapọ̀ àwọn olùṣọ́ àwẹ̀ lásìkò Ramadan yìí ti kìlọ̀ fáwọn ajínigbé bíi Ahmed sukura Sainabu, asabi eh? alabi alao sulaimani agbeke yusufu rasida kubura adio isola asake alake àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wípé oríṣiríṣi ẹgba èlò ti wà lẹ̀ ní sẹpẹ́ o kódà bẹ́ẹ̀ bá gbìyànjú àti jí mímu lásìkò yìí ẹgbàá wòtòwòtò lọ́nà kọnà lóríṣiríṣi